mi ò mọ àwọn èèyàn máa ń sọ pé irú èèyàn tèmi jẹ́ pé mi ò kì í bẹ̀rù mi ò kì í disturb ara mi torí mọ̀ pé kò sí kan tí èèyàn lè ṣe ní ayé yìí tí ò ní tí àwọn ìṣòro kan ò ní jáde kò sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sóríire ní ayé yìí tí wọ́n ò ní dojú kọ ìṣòro tí àwọn wàhálà kan ò ní jáde tí àwọn kan kan ò ní ṣẹlẹ̀ tí ó máa jẹ́ kéèyàn sọ ẹkún ọ̀rọ̀ tó máa jẹ́ kéèyàn wá fẹ́ give up èmi ti understand irú àwọn nǹkan bẹ́ẹ̀ pé kò sí tó bá fẹ́ sóríire ní ayé tó bá fẹ́ kí iṣẹ́ ẹ lọ dáadáa tó bá fẹ́ tó bá fẹ́ kí tó bá fẹ́ tó bá fẹ́ jèrè wà nígbà tí dojúkọ àwọn nǹkan kọ̀ọ̀kan kó tó lè débẹ̀ so èmi báyìí mo ti wá mo ti wá zero mind mi pé ẹ o mọ̀ pé ẹ kò bá àwọn nǹkan báyìí báyìí máa dojúkọ bọ̀ mi ò nǹkan tẹ́mi wà after kọ́ nìyẹn mo mọ̀ kí máa dojú kọ yín mo dẹ̀ ti ready you know so èmi ò kí put it into consideration because I understand that there will always be challenges in whatever you want to do so wọn èmi ò kí èmi kò máa expect kí wọn máa wá wọn mi ò kí fi wọn sọ́kàn torí gbàmí tí wọn bá fi wọn sọ́kàn jù èèyàn ò ní lè progress tó bá wò pé ah ìṣòro lè ah màmá ní ìdòwò ah màmá ní ìdílé mo mọ̀ kí màá ní ìdòwò so màá ti ṣètò owó lẹ̀ mo mọ̀ kí tí bá débẹ̀ àwọn ọmọ ta lè fẹ́ béèrè owó màá ti ṣètò owó wọn lẹ̀ àti bá débẹ̀ nípa lè wà múná lọ o màá ti ra petrol lẹ̀ tá a bá ń lọ báwo la sì máa ṣe àmàlẹ́ sọnù àwọn nǹkan tó máa jẹ́ kí iṣẹ́ lè lọ dáadáa àwọn nǹkan tó máa jẹ́ kí ìṣòro yẹn dínkù èmi máa make sure pé whatever ti máa ń plan nínú ayé mi mo máa fi wọ́n mo máa ti ṣàlàyé máa ti plan ahead so challenges fún èmi o encouragement ló máa ń jẹ́ fún mi mo máa ń mú wọn dání kí n tó wọ anything tí bá ń plan um, torí mo jẹ́ èèyàn kan tó ṣe pé mo believe pé anything tí bá lè rò mo lè ṣe tí bá rò pé mo fẹ́ mo lè jẹ́ actor bí mo ṣe ń rò yẹ mo believe pé mo ti lè ṣe mo jẹ́ èèyàn tó ṣe pé mo believe pé anything tí bá lè rò mo lè ṣe tí bá rò pé mo fẹ́ mo lè jẹ́ actor bí mo ṣe ń rò yẹ mo bìlẹ̀ kí mo ti lè ṣe ìnà bíi nísìnyí mo fẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ sí báwọn kọ oko I want to be a farmer and I'm already thinking about it what am I going to need I think the first thing is I need a land and the next thing is to have the structure àwọn kan you know àwọn machine àwọn téèyàn máa máa lò mo mọ̀ pé yes kò sí bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oko tó ní ní ìdí gbogbo àwọn kan bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ so mi ò kí no believe i believe i can do anything you know mi ò dẹ̀ kí mi ò kí limit ara mi once i can think about it i can do it so mo mọ̀ pé tí n bá tí n bá kọ iṣẹ́ orin yìí bóyá mi bá jẹ́ ẹni tó máa ṣe e, eré eré orí ìtàgé àbí kí n jẹ́ bíi bàbá sùwé kan nínú comedy show or kì í jẹ́ bíi manager artist or you know, mo dẹ̀ sí plan máa ṣe jẹ́ farmer ǹsìn maybe probably be a farmer èmi lọ́rẹ̀ tó pọ̀ ìgbà mi gan mo máa ń rí pé àwọn ọ̀rẹ́ tí mo ní ó jẹ́ àwọn èèyàn tí mo lè encourage tí mo lè help tí mo lè support you know, because gíṣe uh, kí bí mi ò fẹ́ lọ́rẹ̀ but sometimes ó máa ń ó máa ń ó máa ń wò kó máa ń léwu ńgbà míì tó bá tó bá káwọn competitor ẹ̀ lójọ́ rẹ̀ àwọn tó yẹ pé irú kankan kan lẹ́jọ́ jọ ń ṣe you know even tẹ bá tẹ bá tẹ bá tẹ bá rò pé ẹ nífẹ̀ẹ́ ara yín tẹ́ anybody tí èèyàn kan bá ń ṣe ju èèyàn kan lọ you know you know um, ó lè ó lè ó lè jẹ́ ṣòro because it can lead you know jealousy can lead to another thing so sometimes ó máa ń léwu fèmí àti kó àwọn ọ̀rẹ́ tó pọ̀ ìrùbọ̀ kí ṣe kí mi ò lọ́rẹ̀ẹ́ o mo sì lọ́rẹ̀ẹ́ o àwọn tá a bá pàdé níta àjọ máa ń ṣeré tá a bá pàdé níbi tá a ti di anywhere àjọ máa ń ṣeré bọ ọ̀rẹ́ wọléwọ̀de mi ò lọ́rẹ̀ẹ́ mi ò ní irú ọ̀rẹ́ yẹn tó pọ̀. mo ní album kan tuntun tí mò ń ṣiṣẹ́ lé lórí and uh, torí àdìgbà tá ti release iṣẹ́ eh, orin ajé àwọn èèyàn nífẹ̀ẹ́ sí tó pọ̀ wọ́n dẹ̀ ti ń béèrè pé ok ah ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ábọ̀mù ajé yìí a fúlù ábọ̀mù ẹ̀ so táwọn èèyàn bá dẹ̀ ti ń béèrè nípa táwọn èèyàn bá dẹ̀ ti ń béèrè nípa ábọ̀mù bẹ́ẹ̀ torí torí láti orí single téèyàn bá ṣe so a ti ń ṣiṣẹ́ lórí ábọ̀mù yẹn lágbára ọlọ́run tó bá possible kọ́dún yìí tó parí a release ẹ̀. nǹkan márùn-ún tí àwọn èèyàn mọ̀ nípa mi. Um, ìkíní uh, mo rò pé mo wà emotional like nǹkan lè nǹkan kékeré lè sì ti ṣe mí kó tó lè jẹ́ kí n sọ ẹkún táwọn èèyàn mọ̀ um, that is one two um, mo like uh, mo máa ń play table tennis you know and um, yeah mo máa ń play snooker mo dẹ̀ máa ń play football náà. No? ìkẹta yóò láìkì èèyàn tó bá àwọn tó bá èèyàn tó bá mú kan mọ́kan àwọn tó bá ń parọ́ wọn lè wọn lè bá mi rìn torí mi mọ bá ṣe máa ń parọ́ mi mọ bá ṣe máa ń parọ́ tó pọ̀ tó tó bá parọ́ tó irú ẹ̀ bá pọ̀ jù lẹ́gbẹ̀ẹ́ mi màá já ẹ so òdè lè má bá mi rìn mi dẹ̀ mo lè lójú tí ẹ̀ ń ta tí irú ẹ̀ bá ń pọ̀ jù so tó bá ń parọ́ má sọ mọ́ mi ah, ìkẹrin. Uh, Uh, iṣẹ́ orin yìí jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gan-an and àwọn èèyàn rò pé reason táwọn èèyàn fi ń kọrin nìkan ni torí owó but èmi nífẹ̀ẹ́ sí iṣẹ́ orin ju owó lọ mo dẹ̀ àwọn èèyàn dẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá yẹ pé torí owó ni mo ṣe ń ṣiṣẹ́ orin yìí màá ti fi iṣẹ́ orin yìí lẹ̀ màá ti wá nǹkan mi ṣe torí gbà míì àtẹ̀ máa náwó sáwọn orin kan àgbègbè a lè náwó imagine kékeré náà bí five million naira ti promote orin kan àti ṣú fídíò àti gbogbo ẹ̀ kẹ̀dẹ̀ má pa hundred thousand lórí orin yẹn so kì í ṣe gbogbo orin tá kọ la máa ń pa owó lórí ẹ̀ so ìfẹ́ ẹ̀ gangan gangan ló ń jẹ́ kí èmi sì ń kọrin ìfẹ́ tí mo dẹ̀ ń rí látọwọ́ àwọn ọ̀nà àwọn tó nífẹ̀ẹ́ wa àwọn tiwa tó ń gba tiwa òun ló jẹ́ kí n sì máa kọrin ìkarùn-ún um, mo láìka àti máa travel gan àwọn ọ̀rẹ́ mi gan máa ń pè mí ní globe trotter ẹ lè rí mi ní London lénìí kẹ́ rí mi ní New York lọ́la rẹ̀ rí mi ní Jami lọ́túnla because ó ní jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. ohun tó fẹ́ tó fẹ́ ṣe ju bí mo ṣe ṣe lọ tó dẹ̀ fẹ́ tóbi ju mo tó fẹ́ kọjá bí tí mo ti délé mi lọ ni pé ìfẹ́ nífẹ̀ẹ́ sí nǹkan tó bá ń ṣe because um, tó bá yẹ pé torí owó nìkan ló ṣe ń ṣe anything tó bá ń ṣe nínú ayé yìí owó máa tán ó dẹ̀ máa kú ọkọ ọkọ ọ̀rọ̀ ara ẹ̀ ìnùsọ onídàá ti mọ̀ pé ìfẹ́ gbọ́dọ̀ wà nínú nǹkan tó ń ṣe ìfẹ́ ló máa jẹ́ kéèyàn tètè tètè bá ní kó resume ní seven o'clock láàárọ̀ ìfẹ́ ló máa jẹ́ ìfẹ́ tó bá ní sí iṣẹ́ ẹ̀ ló máa jẹ́ kó lè tètè jí ní six o'clock torí kó bá lè meet up ní seven tó bá jẹ́ pọ́rọ̀ owó nìkan ni kò sí bó ṣe lè concentrate ìfẹ́ ló máa jẹ́ ìfẹ́ fún iṣẹ́ ló máa jẹ́ kó lè ṣe iṣẹ́ ẹ̀ ju bọ́tẹ̀ ṣe bèrè lọ ìfẹ́ ló máa jẹ́ kó lè share ideas pẹ̀lú àwọn tó bá wà nínú ọ́fíìsì ẹ̀ kì í ṣiṣẹ́ orin nìkan ìnú gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe ní ayé kéèyàn nífẹ̀ẹ́ sí ìnú ìfẹ́ ẹ̀ gangan ló lè jẹ́ kéèyàn dàgbàsókè ìfẹ́ ẹ̀ gangan gangan gangan everything cannot be business business all the time téèyàn bá téèyàn bá jẹ́ pé torí mo téèyàn bá ń ṣe nínú ayé owó owó owó business business nìkan ni ó máa hard kéèyàn tó progress ìfẹ́ ẹ̀ gangan gangan gangan wọ́n ní ìfẹ́ ní ìkọjá òfin ìnú so ó wà very important àbí bọ́n ti máa ń sọ kọ́ nìyẹn àkọjá òfin ìfẹ́ làkọjá òfin wọ́n ní ìfẹ́ làkọjá òfin. ajéjọ wọn wá mi rí owójọ wọn wá mi rí ìyá ò kí ṣomi bàbá bless me before it gets too late. èmi náà ni ọmọ yín náà ni olúwájú wọn lọ tán pè ní J1 ẹ máa wo Orísun TV ẹ má ṣe ń jẹ ẹ ṣe.